lúùkù orí kẹtàlá. ní àkókò náà gan-an àwọn kan sọ fún un nípa àwọn ará gálílì kan tí pílátù pa bí wọ́n ti ń rúbọ lọ́wọ́ jésù sọ fún wọn pé. ẹ rò pé àwọn ará gálílì wọ̀nyí jẹ́ ẹlẹ́ṣẹ̀ ju gbogbo ará gálílì yòókù lọ ni tí wọ́n fi jẹ irú ìyà yìí rárá o mo ń sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ẹ ó ṣègbé bákan náà tàbí àwọn méjìdínlógún tí ilé ìṣọ́ gíga ní súlámù wólù tí ó pa wọ́n ṣé ẹ rò pé wọ́n burú ju gbogbo àwọn ènìyàn yòókù tí ó ń gbé Jerúsálẹ́mù lọ ni rárá o mo sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ó ṣègbé bákan náà. ó wáá pa òwe yìí fún wọn ó ní. ẹnìkan gbin igi ọ̀pọ̀tọ́ sínú ọgbà rẹ̀ ó dé ó ń wá èso lórí rẹ̀ ṣùgbọ́n kò rí ó wáá sọ fún olùtọ́jú ọgbà pé ṣé o rí i ó di ọdún mẹ́ta tí mo ti ń wá èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí tí n kò rí gé e lulẹ̀ kí ló dé tí yóò kàn máa gbilẹ̀ lásán ṣùgbọ́n olùtọ́jú ọgbà dá a lóhùn pé alàgbà fi í sílẹ̀ ní ọdún yìí kí n walẹ̀ yí i ká kí n bu ilẹ̀ dú sí i bí ó bá so èso ní ọdún tí ń bọ̀ ó dára bí kò bá so èso gé e. Jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú ilé ìpàdé kan ní ọjọ́ ìsinmi. obìnrin kan wà tí ó ní irú ẹ̀mí èṣù kan tí ó sọ ọ́ di aláìlera fún ọdún méjìdínlógún ẹ̀yìn rẹ̀ tẹ̀ kò lè nàró dáradára nígbà tí jésù rí i ó pè é ó sọ fún un pé. obìnrin yìí a wò ọ́ sọ̀ kúrò nínú àìlera rẹ. jésù bá gbé ọwọ́ méjèèjì lé e lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀yìn rẹ̀ bá nà ó bá ń fi ògo fún ọlọ́run ṣùgbọ́n inú bí olórí ilé ìpàdé nítorí Jésù ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi ó bá sọ fún àwọn ènìyàn pé ọjọ́ mẹ́fà wà tí a ní láti fi ṣiṣẹ́ ẹ wá fún ìwòsàn láàrin àwọn ọjọ́ mẹ́fà yìí ẹ má wà fún ìwòsàn ní ọjọ́ ìsinmi mọ́. ṣùgbọ́n Olúwa dá a lóhùn pé. ẹ̀yin alágàbàgebè èwo nínú yín ni kì í tú màálùú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sílẹ̀ ní ibùjẹ ẹran kí ó lọ fún un ní omi ní ọjọ́ ìsinmi. ẹ wá wo obìnrin yìí ọmọ Ábúráhámù tí Sátánì ti dè fún ọdún méjìdínlógún ṣé kò yẹ kí a tú u sílẹ̀ nínú ìdè yìí ní ọjọ́ ìsinmi. nígbà tí ó sọ̀rọ̀ báyìí ojú ti gbogbo àwọn tí ó takò ó ńṣe nínú gbogbo àwọn ènìyàn ń dùn nítorí gbogbo ohun ìyanu tí ó ń ṣe nítorí náà Jésù sọ pé. kí ni àbá fi ìjọba Ọlọ́run wé kí ni ìbá fi ṣe àkàwé rẹ̀ ó dàbí ẹyọ wóró músítádì kan tí ẹnìkan mú tí ó gbìn sí oko rẹ̀ nígbà tí ó bá dàgbà ó di igi àwọn ẹyẹ ojú ọ̀run wá ń ṣe ìtẹ́ wọn sí orí ẹ̀ka rẹ̀. ó tún sọ pé kí ni n bá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó pò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. bí jésù ń bá ìrìn àjò rẹ̀ lọ láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé ó ń kọ́ àwọn ènìyàn bí ó ti ń lọ sí jerúsálẹ́mù ẹnìkan wá bí i pé. alàgbà ǹjẹ́ àwọn ènìyàn tí yóò là kò ní kéré báyìí. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ dù láti gba ẹnu ọ̀nà tí ó há wọlé nítorí mò ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń wá ọ̀nà láti wọlé ṣùgbọ́n wọn kò lè wọlé nígbà tí baálé ilé bá ti dìde tí ó bá ti ilẹ̀kùn ẹ ó wàá dúró lóde ẹ ó bẹ̀rẹ̀ sí í kanlẹ̀kùn ẹ ó wí pé alàgbà ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n yóò dá yín lóhùn pé èmi kò mọ̀ yín rí ẹ ò á máa sọ pé a jẹ a mu níwájú rẹ ó kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ìgboro wa ṣùgbọ́n yóò sọ fún yín pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ẹkún àti ìpayín keke yóò wà nígbà tí ẹ bá rí abrahamu àti isaki àti jacobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí wọ́n á tì yín mọ́ òde àwọn ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn láti àríwá àti láti gúúsù wọn yóò jókòó níbi àsè ní ìjọba ọlọ́run àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. ní àkókò náà àwọn Farisí kan wá sọ́dọ̀ Jésù wọ́n sọ fún un pé. kúrò níhìn-ín nítorí Hẹ́rọ́dù fẹ́ pa ọ́. ó dá wọn lóhùn pé. ẹ lọ sọ fún ọlọ́gbọ́n ìwé yẹn pé mo ń lé ẹ̀mí èṣù jáde mo tún ń ṣe ìwòsàn lónìí àti lọ́la ní ọ̀túnla n ó parí iṣẹ́ mi mo ní láti kúrò kí n máa bá iṣẹ́ mi lọ lónìí lọ́la àti lọ́túnla nítorí bí wòlíì kan yóò bá kú ní Jerúsálẹ́mù ni yóò ti kú Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí ò ń pa àwọn wòlíì tí ò ń sọ òkúta lu àwọn tí a ti rán sí ọ nígbà mélòó ni mo fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ tí kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́ ìyẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ kò gbà fún mi ẹ wò ó ọlọ́run ti fi ìlú yín sílẹ̀ fún yín ṣùgbọ́n mo wí fún yín pé ẹ kò ní rí mi títí di ìgbà tí ẹ ò wí pé alábùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa